وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم والبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته أدعوكم ولون أتروكي أتروكي فون النبوة محمد إكي ولون أتي ولون قولون كبا مبا النبي تعالى ليلة àtàwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àánà tí a ń gbìyànjú láti tẹ̀lé wọn tí ó fi dìjọ ìgbéǹde alkiyama adúpẹ́ fún àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò wa tó ní kí ládà prógámù yìí kó mọ́ lọ bá àwọn òbí àwọn méjèèjì tí wọ́n ti wà níwájú ọlọ́run àbí ọlọ́run ọba àwọn òbí wọn méjèèjì náà kọ́lọ̀ kó bá wa kẹ́ wọn àtúnwà bẹ̀lọ́n fún ẹni tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò wa náà wípé gbogbo dáadáa láyé àti níjọ́gbìndà òkèyàmọ̀ kọ́lọ̀ kó bá wa fi sàwọn lẹ́sàn látàrí ètò yìí náà ogun tó ti dánú ọ̀rọ̀ wọn kọ́lọ̀ mọ́jì kò dojúrú ìtukú díẹ̀ káàtó kọ́lọ̀ kó bá sọ́jú ìdùnnú fún wọn gbogbo àwọn ọmọ wọn tí wọ́n bí kọ́lọ̀ mọ́sàjẹ́ pé wọ́n ní albarka ní ìtẹ̀síwájú pẹ̀lú prógrámù wa ní òní ibi tá ti gbé ọ̀rọ̀ wa òun náà níbi tí a dúró sí ní àná tí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń fi ọkàn tẹ̀lé wa tí ẹni náà tó bá dá sí orí ètò lánàá látàkì bí èèyàn bíi mẹ́ta ni wọ́n pè wọlé lánàá lẹ́yìn àwọn alájí wa ojúlarí àtúntọ́ kọ́mẹ̀ntì látọ̀dọ̀ bọ́dà wa kan náà then sísítà wa kan náà inú wa dùn púpọ̀ pẹ̀lú kọ́mẹ̀ntì sísítà yẹn nítorí pé àwọn obìnrin là ń bá sọ̀rọ̀ ó sì dá kí a máa rí àwọn obìnrin náà kó máa dá sí ọ̀rọ̀ yìí so that gbogbo àjọ wa on the same page lérí àrọ àti à ń pa fún àwọn àti àjẹ́ obìnrin èmi máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé gbogbo àwọn ọmọ wa tí wọ́n jóbìnrin tí wọ́n ti mari tí wọ́n ti lọ sílé ọkọ hmm. wọláhì opportunity lanla o ni wọ́n ní pẹ̀lú ètò tá ń ṣe àti gbogbo àwọn ètò míì náà tó rí bẹ́ẹ̀ táwọn àfáà wa àwọn aṣíwájú wa dáadáa nínú ẹ̀sìn hmm. tí wọ́n ń ṣe wáàzí lóríṣiríṣi lérí ọ̀rọ̀ marriage kódà mo máa ń sọ fún àwọn èèyàn wa pé gbogbo lectures táwọn àfáà ń ṣe lórí marriage láwùjọ wa ẹni tó wá fẹ́ jẹ́ ọkọ ìyàwó ẹni tó fẹ́ jẹ́ ìyàwó kó máa lọ gbọ́ wàláhì yóò ṣe wọn láǹfààní gan lọ́tọ̀pọ̀lọpọ̀ èèyàn ògbélé wọn kákún bá a ti ń sọ iná nísìn tẹ́lómi bá tún gbọ́ tá à ń sọ lórí rédíò yóò pa ni èyí tí yóò mọ bá káàkiri òní music ibi tó bá ti ń play music lórí rédíò. Mm -hmm pẹ̀ ibẹ̀ ni òun jókòó tì àbí ibi ká mọ wo fíìmù ká mọ sí àwọn àsìkò wa tó ẹ ká fi kẹ́kọ̀ọ́ dáadáa lẹ́ni tí ó sì wá láǹfààní lọ́jọ́ iwájú láwùjọ wa àìsábà yà sí so àwọn òbí aníṣẹ́ tàṣe tó pọ̀ irú prógrámù wa yìí nìsín àwọn obìnrin àtàwọn ọkùnrin tí wọ́n ti lọ́kọ tí wọ́n ti níyàwó ẹgbẹ́ wọn jókòó ẹ mẹ́kẹ̀ compulsory fún ọkàn máa gbọ́ alhamdulillah àtúmọ̀ rìkọ́dì náà a sì ń ṣe lẹ́ṣọ́rọ̀ ẹ̀ à ń ṣe ààrẹ káàkiri lórí àwọn platform kọ́lọ̀n jẹ́ káwà ní ládá ń bẹ̀ ẹ̀yìn tẹ́ ń gbọ́ náà kọ́lọ̀n jẹ́ ní ládá ń bẹ̀ àmẹ́bí tí ládá wọ́n ti kún ní pé ká lo àwọn wáàsí tí a ń ṣe yìí hmm. tábà wá gbàgbé bí a ti stop lára ni pé àwọn obìnrin wa ká tréni wọn lọ́nà tí wọ́n fi wúlò gẹ́gẹ́ bí ìyàwó lọ́nà tó fi mú wúlò gẹ́gẹ́ bí ìyá àwọn tí wọ́n tọ́ ọmọ wa nìyẹn mm, wàláhì tá a bá ti neglect responsibility wa gẹ́gẹ́ bí òbí láti train àwọn ọmọbìnrin wa lọ́nà tó fi jẹ́ ìyàwó dáadáa lọ́nà tó fi jẹ́ ìyá dáadáa mm. fáwọn ọmọ wọn àti bà àwùjọ jẹ́ ni o mm. torí pé tí ò bá ti sóbìnrin tó dáa mọ́ àà lè rí ọmọ tó dáa àwọn ọmọ tó dá àwọn náà lè so tí ó jáde lára obìnrin tara tírénì dáadáa hmm. ọ̀pọ̀lọpọ̀ tó bàjẹ́ láwùjọ àìlónì látara obìnrin ló ti bàjẹ́ o hmm. kò fi bẹ́ẹ̀ sóbìnrin dáadáa tí ń pòdúsì àwọn ọmọ dáadáa mọ́ hmm. àbí ọlọ́wọ̀n bá ṣe nírọ̀rùn fún gbogbo àwa tí a jẹ́ òbí bá a ṣe wá ń pàrọwà fáwọn òbí pé ká àwọn ọmọ wa lórí gún ṣe lórí bí wọ́n ṣe ma ilé clean àgbọ́dọ̀ neglect tàwọn ọkùnrin náà tó tí bá ṣe ń tréni ọmọ ọkùnrin bá ṣe ń tréni ọmọ obìnrin pé kí responsibility rẹ̀ kó mọ̀ nínú marriage ká tréni ọmọ ọkùnrin náà bẹ́ẹ̀ àmọ́ kó tó dípá lọ síbi tàwọn ọmọ ọkùnrin àṣẹ kó jẹ́ pé àwọn tá a jó bí kìí sí pé àkànṣe pé mo ti tréni ọmọ mo wá fi kalẹ̀ hmm. pé ó ti lọ lé ọkọ ní ọmọ tẹ́ train dáadáa tó fi lọlé ọkọ yẹn ẹ tún tún supervise ẹ̀ ọlá ìtẹ́ṣẹlẹ̀ fa òbí mi ò ní mọ̀ pé ọmọ rẹ̀ ti yàtọ̀ sí bóun ṣe tọ́ kó tó lọlé hmm. ọkọ ó délé ọkọ tó ọmọ ọkọ lè mọ̀ hmm. ó sì ní mọ̀ hmm. so a ní àwọn òbí eh, àwọn èèyàn àwọn obìnrin wà tí mo mọ̀ dáadáa tí wọ́n jẹ́ ìyá dáadáa kọ́lọ̀n kó bá ṣàlékún dáadáa fún nǹkan fẹ́ mọ́ dákọ̀ ni wọ́n tó wá lọ sílé ọmọ wọn hmm. lóbìnrin wọ́n mọ̀ lọ inspect ṣé ní bí mo ṣe kọ́ náà ní sẹ́nsẹ́ wàláì òbí mi tó jóbìnrin kò ní sọ fọ́wọ́ ọmọ rẹ̀ lóbìnrin pé òun bọ̀ hmm. yọ́kà wá lójijì ni tó báyìí ti wọlé báyìí ń lọ kitchen straight hmm. yọ́ à lọ wo bẹ̀ pé ṣe bí mo ṣe kọ́ pé kitchen máa wà ní gbogbo ṣe bẹ́ẹ̀ ló ti wà kọ́lá ara òbí yóò gbé gbajú fọ́mọ rẹ̀ tó wà ní ọkọ̀ kí ni gbé ṣé mo ṣe kọ́ ẹni hmm. yóò lọ wo tọ́ẹ̀lẹ̀tì gbogbo ẹ̀ ní wò dáadáa hmm, ṣé ń ṣe nǹkan tí kó tó kọ́ ní tó ti ń lò ṣé ìwọ tí wọ́n náà jẹ́yà ṣé náà ń ṣerú ẹ̀ tó hmm, tí kọ́lọ̀n kó ṣàánú wa so pé ó mi pé àti ìbọ́ lọ́wọ́ bá wí <laughs> bẹ́ẹ̀ náà lọmọkùnrin náà àwọn sọ pé bá a ṣe ń tẹ̀lé àwọn ọmọkùnrin bá ṣe ń tírìnì àwọn ọmọbìnrin kan lè mọ responsibility wọn ká tírìnì àwọn ọmọkùnrin náà bẹ́ẹ̀ hmm. nípa ànáfàkọ̀ línáwó lérí àwọn ìyàwó wa fi take responsibility nulé hmm. àwọn tá a jóbi especially bàbá hmm. àwa náà gbọ́dọ̀ mójútó kìíní yẹn ọmọ rẹ̀ ò ṣe responsibility rẹ̀ lórí ìyàwó rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ ọmọ defend ẹ̀ ọmọ support ẹ̀ ẹ má ká support nǹkan tí ó yẹ ká máa support ká gbìyànjú ká mójútó àwọn ọmọ wa lọ́kùnrin náà hmm. àwọn bàbá wa sheik dr lukman idris seko ní kọ́lọ̀nkú bá ṣe dáadáa fún wa a ti lọ sí conference kan rí tó ẹ pé ọ̀rọ̀ tí wọ́n sọ jù tí mo rí gbámú hmm. níbẹ̀ ó ní pé àwọn ń tẹ́ni àwọn ọmọ ọkùnrin yìí gbàtà ń tẹ́ni ọmọ obìnrin nísìnyí à ń tẹ́ni hmm. wọn lọ́nà tó ẹ pé yóò jẹ́ wọn rí responsibility wọn ṣe mọ́ hmm. kò ní dá kọ́ jẹ́ pé àwọn ọmọbìnrin tá à ń tréní pé kán mọ́ náà dá kán mọ́ lé túnṣe hmm. kán mọ́ mọ́ tọ́jú àwọn náà ni wọ́n tún wá láwọn jáde lọ sí àwọn ọmọ lọ wá jíjẹ mímu hmm, fún àwọn ọkùnrin ah, ah, ah. ẹjá bẹ̀rù ọlọ́run láwùjọ wa yìí o nǹkan ti bàjẹ́ o ẹjá ká declare state of emergency because gbogbo aláàlá bímọ obìnrin sheikh ẹja ẹgbọ́rọ̀ láti bẹ̀rẹ̀ lónìí ó bá jẹ pé mi ní ìgbà gbogbo alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa ba'd assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh abẹ́ fún ọlọ́run ọba إن يرى باتولا يتم سفن محمد صلى الله عليه وسلم في الملأ الأعلى عند الملائكة عندما يتوقع الملائكة كل من بان محمد السكب وصلاتكم بان الصحابة kún bá wọn tábìín kún bá wọn tábì tábìín àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé mọ̀nà anna muhammad sallallahu alaihi wa sallam tó fi jọjọ alkiyama amin gẹ́gẹ́ bí àwọn tí àwọn barista wa bin abdullah asudé sí abúlọ ọlọ́wà tàbí ń sọ látàárọ̀ wallahi ìtabaníká jòkó ká wò ó a rí pé ọmọ ọkùnrin ó bùkátà dá lẹ́kọ̀ọ́ ká pè kalẹ̀ báyìí ká wá dá lẹ́kọ̀ọ́ hmm. tààrà eléyìí máa ń rọrùn pẹ̀lú pé ká mú ká wo àwùjọ nígbà mi náà bá kọ́ ẹlẹ́kọ̀ọ́ nígbà mi ẹ wàá wo àwọn àwùjọ tẹ ẹ wà ń bẹ̀ hmm. ẹ wàá máa wo pé ìwò lábájá wọlé yìí role models wọlé yìí àwọn role models sani hmm. wọ́n fẹ́ jọ nínú gbogbo hmm. àwọn báyìí tó pé kí ni tí ọba ti ìgbà téèyàn bá wà láyé téèyàn bá ń sẹ̀mí tí ọba ti lẹ́nu nǹkan tí ń já àwòkọ́sí pé ẹni tí mo fẹ́ jọ nìyí àwòkọ́sí dáadáa pé ẹni tí mo fẹ́ jọ nìyí kò sí ni ẹni ó kàrà fèèlì yóò fèèlì ẹwọ bá mm. ah. mm-hmm. wa ń dákọ̀ bá wa kan nísìn àfúbọ̀ ọlọ́rọ̀ à ṣékì wa sayuti ní gama mm. bàbá ní gama bàtà wà nílé tó jẹ́ lẹ́tọ́rà ní alifon university kọ́nà kó bá sàlékún dáadáa fún wa àwọn náà àwọn tí wọ́n tírìn àwa ni kọ́nà bá nígbàtí a wà tá wà ní ilé kéwú hmm. wọ́n máa sọ hmm. wípé ọkùnrin gidi hmm. lọkùnrin tó rẹ́dí àti tọ́jú ìyàwó rẹ̀ tó àti náwó fún ìyàwó rẹ̀ èyí ń la wá rí táwọn yẹn ń neglect lónìí ọkùnrin gidi máa ń ló jẹ ń lé ni wọ́n máa àpàràbíwà àwọn àgbàlagbà tó ti lọ wá pé wọ́n á máa ẹlòmíì báyìí ẹgbà ìlúbọ́nì sẹ́wọ̀n pé òun náà bá ẹ̀rú àwọn ẹ̀kọ́ yẹn àwọn náà bá lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn ni. kìí ṣe pé tẹ́ẹ̀kan kàánù tíra wọ́n rí practical lára àwọn aṣíwájú dáadáa. èlùbọ́ ni wọ́n fi tìgẹ̀ náà ni epo wọ́n ní hmm. gbogbo nǹkan tí ẹnu máa ń jẹun. Hmm. ó bẹ̀rẹ̀ láti bẹ̀ wọ́n ní. wọ́n ní ilé sẹ́mọ̀ pé inú problem tó pọ̀lọpọ̀ ọkùnrin ní lónìí tí a máa fi ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìjà tí ń bẹ láàrin ọkùnrin tí máa ń hmm. le gan ni pé bí à ń lọ kò ní sójà ńlé. ń fi bí pàyàwó rẹ̀ kọ́dà wọn sọ fún adé pé àwọn àgbàlagbà tó wáyé fi ìyàwó fún yà hmm. wọn ò pé eléyìí iṣẹ́ wò lè ṣe ṣé eléyìí hmm. sẹ́ni tó ma tí owó tẹ́ ọmọ pàtàkì pé àwọn máa ń lò jẹ́ ńlé ni hmm. ọkùnrin tí wọ́n máa ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri ìjọkùnrin rẹ̀ kéré ìjọmọkùnrin rẹ̀ sẹ́kìnì ó kéré ìyẹn bọ̀lọ̀ gbìyànjú pé àlèsì tí ẹ̀ bá ń rí owó bá ti ń gbé ṣe ẹ̀kọ́ nínú ìrìn náà alápòjú oníṣẹ́ owó ọyá aláìsí ní wàsílẹ̀ ẹwà ní. Wọ́n pé ìyàwó rẹ̀ ni ó túnmọ̀ á dààmú káàkiri. Ìyàwó náà wá káàkiri lórí nǹkan tá a jẹ. Yóò kiri kí subhanallah. Ọkùnrin mẹ́wàá sọ pé òun ti gbóúnjẹ kalẹ̀ náà bá ṣe síbẹ̀ ọwọ́ rẹ̀ ló kù Ó sì lè kù sọ́wọ́ rẹ̀. Àwọn àìlójútì ni. Bí kéèyàn ti ya ìyàkuyà. Tó bá fẹ́ ṣe hmm látọwọ́ rẹ̀ kó ṣe voluntarily ọlọ́run ti sàn ẹlẹ́sàn rẹ̀. akọ́mọ̀ kọmọlá kó mm. definitely òun náà ni ó fún ọ lówó ọbẹ̀ mm. yóò sì bo kíní ọwá fẹ́ dánijọ́ kan mm. kí ni gbogbo egbò ń bí rẹ̀ kọ́lá àwọn èmi mo ṣe mú ní ká ṣe pé ní ìmọ̀ ara wa ni kò àmọ́ wọ́n tó wọ́n jẹ́ pé tẹ́lẹ̀ náà ò ní ò ní kàbẹ̀. ẹ wò yá kan nígbà tí yánà ti kú ní ìdílé kọ́nà bá rí jùmọ̀ wàláhì hmm. ìjọ kan ọkọ rẹ̀ òun atọ́kọ́ àjọjùkú ní ọ̀nà àwọn sọ̀rọ̀ ọ̀rẹ́ hmm. kò rí sẹ́ksì òun náà sì ní ń tọ́jú wa ẹ mọ̀ wò hmm. òun náà ní ń tọ́jú wa kò rí sẹ́ksì bó ti wá wà àwọn nìsín tí n bá wá ní pé yìnyín ní sàánú ẹ̀yìn ní fún oní nǹkan kan sọ tó bá yẹ pé wá lọ ọkùnrin tí ó bá fi lè jáde síta tó bẹ̀rẹ̀ mi bá fi lè gbà mọ́ mi lọ́wọ́ ọ̀tànù nínú nǹkan tí àwọn aláburú sì fi ń tan àwọn obìnrin jáde nísìn onáni hmm. jíjẹ mímu tíyàwó ẹlòmíì fi dìyàwó ẹlòmíì tó fi dìyàwó yàwó torí pé obìnrin mìíràn ó ti rò ó parí pé bó la fẹ́ àti kóun lọ ta ara òun hmm. níta kó tó di pé yóò bọ́ mọ́ gbogbo eléyìí sì ní mọ ní repercussion. so ọkùnrin èèyàn bọ̀lọ̀ fún ní àwọn dá láwọn ẹ̀kọ́ yìí pé hmm. èèyàn máa ń mójútó lé ní ìwọ náà ìwọ náà jọ kan àní mọ pé péjọ ojúmọ́ náà láàmà sí kìnnì láàmà fọ lóúnjẹ. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ́ lónìí báyìí nísìnyí báyìí wọ́n á express tí ó sọ bàtẹ́lú mi jẹ́ ni pé hmm. ó ti òfin báwa bàbá àwọn ṣe ń fún un lóúnjẹ òun. nígbà yẹn tí wọ́n ṣe ń fún un lóúnjẹ òun bẹ́ẹ̀ wọ́n sì máa fún ó já sí pé ní hmm. kìí ṣe ìwé nìkan hmm. ẹ̀kọ́ ìwé nìkan abẹ́kọ̀ọ́ kéwú nìkan la fẹ́ ká fáwọn ọkùnrin hmm. ẹ̀kọ́ ibi tí wọ́n ti máa rí jíjẹ mímu ó ṣe pàtàkì náà ibi tí mo tún fẹ́ ká tún lọ lórí ọ̀rọ̀ tàwọn ọkùnrin ò ní pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà lónìí wọ́n narrow responsibility nínú marriage down to pé ntaajẹ ntaamu wọ́n mọ̀ pé wọ́n gbà pé responsibility míì tún wà tó beyond yẹn tó ń bá ti gbóúnjẹ kalẹ̀ ń tó ń o in tó ní ṣe school fees ọmọ ni o in tó ní ṣe pẹ̀lú àṣì nǹkan míì náà ni o kò sí tó ah, kàn wọ́n kọ́dẹ̀ lómi ọkùnrin míì bá a débi pé ó neglect emotional feelings sí ìyàwó ẹ̀ o bí lè àti mímú fún ọ ló jẹ ọtọ hmm. wa ní kí n tún jókòó tí ọnu ilé hmm. ká tún jọ mọ́ta wàdà ẹni ọ̀rá yìí gbogbo eléyìí o hmm. àbí tó fi di gbogbo àwọn kíní yìí ló sì wà essential obìnrin nídìí ẹ̀ ṣẹ́rí nípa ọ̀rọ̀ kí n kọ́kọ́ mú bí ọ̀rọ̀ ẹlẹ́kọ̀tẹ́ sọ tẹ bá gbọ́ tí ìyàwó mi bá ń sọ yìí pé mo ẹ̀sẹ̀ sanwó iléèwé lágbájá ni ah, mo eh, ẹ̀sẹ̀ sanwó tàfíìsì lágbájá ni kí ló kan obìnrin bí à ń sanwó iléèwé àtàbí à ń sanwó iléèwé kí ni bàbá rẹ wá ń ṣe ọmọ òkú ayé nù ni ọmọ òkú ayé wọ́n tàbí kan sọ ní àwọn ọmọ òkú ọ̀run ń bẹ ọmọ òkú ayé ń bẹ wọ́n ní ọmọ òkú tàbí ọmọ òkú ayé yes time mi wà tó jẹ́ pé hmm. owó lè má sí lọ́wọ́ hmm. ẹni tó jọkùnrin obìnrin náà understand abẹ́gẹ́jì ẹni tó bá tẹ̀ tí máa ń ṣe hmm. tí máa ti ah kí ni ìfẹ́ ha dé ẹ̀. àmọ́ ká má jòkó tẹ́tẹ́ rẹ̀ àmọ́ kọ́kọ́ kó wọ́n kó òun náà náà wà tún tẹ òun náà náà wà lọ́fíìsì káàkiri káàkiri káàkiri bàbá sì wà ní tó wọn tó sùn kalẹ̀ tó wá tó máa dé gbogbo tó bá tún kó dé náà yóò tún máa rí kó ìwọ̀bẹ̀ olówá lọ sí yìí ọkùnrin wọn lójú tí hmm, yóò tó complain lérí owó ọbẹ̀ tí ò fi kalẹ̀ láàrín láàrín tún pé kọ́ obìnrin kú ọkùnrin kọ́ pé òun obìnrin tó wà máa sanwó ilé ìwé ọmọ hmm. tí ó máa wújẹ kalẹ̀ hmm. yóò tún sanwó ilé ẹ̀kọ́ ọmọ ah, ọkùnrin ò tọkùnrin ọkùnrin ò tó ọkùnrin rárá tó máa lagídí lérí pé Eh, nínà ní ìsìn nínà nù ah. so ọkùnrin bọ́dọ̀ ọkùnrin bọ́dọ̀ gbìyànjú kọ́ sánà ní kó gbìyànjú kó wá iṣẹ́ àmọ́lẹ́bẹ̀ ní kò tó ní síbáyìí bẹ́ẹ̀ni ó ti hàn eh, bẹ́ẹ̀ eh, mo lọ lé kéwù wá àkókò tó láwọn bísínẹ́sì kan tí wọ́n náà máa fi. ó fi àwọn skills ó fi kún. ìjọba ìmọ̀ àtẹnìkan àjọ ń sọ̀rọ̀ àjọ wa hmm. ń hmm. bíṣẹ́ ah. kan ọwọ́ hmm. agbásálárì ń jẹun ọwọ́ agbásálárì ọwọ́ akéré ọwọ́ akéré ọwọ́ akéré tó ó sàfún olówó ẹwà mọ́sọ̀ lọ́nà máa ń ah, máa ń ti máa wò tara mi pé alhamdulillah mi lọ́nà yáyìí mo tún lọ́nà yáyìí lọ́nà yáyìí wọ́n á dúpẹ́ lọ máa ní ah, ọlọ́mọ sí ọ̀nà wa lọ́jọ́ lọ́nà kan hmm, ọlọ́mọ sí ọ̀nà rí wa wọ́n sì yà ọ̀nà rí wa ní ọ̀nà kan ṣoṣo ọ̀nà ah, àpótàwọn hmm. ní ọ̀nà ọjọ́ dá fún so so ọkùnrin ò gbọ́dọ̀ dúró lérí pé sálárì lòun ò dúró lérí torí tí ń fa wàhálà náà ni tẹ bá wo dáadáa náà ẹ rí i pé kò sọkùnrin tí o ṣe pé yóò wù òun náà hmm. kó náà mà ṣe gbé e tán hmm. nínú ilé hmm. àmọ́ àìlọ́nà míì àwa ń sọ fúnra wa nísìn pé ọkùnrin kó má jòkó tẹ̀tẹ̀ rẹ̀ ó gbìyànjú kó tó wọ́nà míì náà. akọ́bẹ̀kùn lọ wàlá iṣẹ́ rí mindset yìí ni kí n lọ change. ọkùnrin ti mẹ́rin pé èmi ò mẹ́ngí iyọ̀ tó fi dé mọ́jí àti yọ gbogbo ẹ̀ èmi ní máa ṣe hmm. ah! tó bá ti lè pé hmm, àwọn eléyìn ọlọ́run sì máa ràn ọ́ lọ́wọ́ hmm. ọmọ ilé ọwọ́ ẹ̀kọ́ ilé àwọn ọmọ ọlọ́kùnkúndùn èmi ní ìsàn wọ́lọ́ ìlànà kọ́dà pé pé ìlọ gba lóòn lórí rẹ̀ ní ọkùnrin yóò wá gba lóòn lérí nǹkan tó wúlò inú ọ̀sẹ̀ tó wá ní débi lóòn gan ọlọ́run kọ̀ mọ̀ ọ̀nà tó Eh, tó bá débi tí ó tó kún lẹ́bù àpẹẹrẹ yíyà lọ gba lónìí hmm. ìní dúró pé hmm. ìyàwó mi náà wà á sojú sehun tí ẹ̀ padà máa san wẹ́rẹ́wẹ́rẹ́ máa ṣe ń dẹ́pẹ́ alhamdulilayi ọlọ́dún bá ń hmm. kílẹ̀ lé ọlọ́dún bá ń kílẹ̀ lé ọlọ́dún so ọkùnrin wa jókòó tẹ́tẹ́ rẹ ọwá gbé gbogbo bùkátà sí ìyàwó lọ́rùn ó ní níyì. àwọn tá a bá fẹ́ dá sórí zero nine zero seven two three eight six nine seven five zero eight one three four six four four eight seven seven ó ti dójú ẹ̀ nísìnyí pé gbogbo àwọn atajọ́kùnrin ọ̀nà kan ò tó mọ̀ hmm. nàìjíríà tá a wà lónìí àti ká tún wá àwọn ọ̀nà mi ká sì máa bẹ lọ́wọ́n ọba kọ́lọ́n kó máa bùkún wa torí pé gbogbo ẹ̀ náà hmm. lábẹ́ lèyí ń fi kò rú sáàtì mi sáàtì àwọn atajọ́bìnrin náà ká má dààmú àwọn ọkọ wa wàlẹ́kùn sàrà lọ́bàkàtù. Amin Allah. bàbá alhamdulillah bi. bẹ́ẹ̀ni hmm. hmm, <laughs> mo fẹ́ sọ bẹ̀rún lẹ́ka àwọn àgbàlagbà ọlọ́run ṣe Hmm. Hmm, hmm. ẹ gbé kọjá Allahu Akbar.

Hmm. bẹ́ẹ̀. Hmm. Hmm. ọkùnrin tí ó bá ṣe responsibility rẹ̀ ń ra ládàá rẹ̀ ń ra láre ọlọ́run máa san ẹ̀san fóbìnrin yẹn. aleykum salaam wa rahmatulah. àmín àjọ yẹn. àmín àmín. àmín àmín. ọ̀pọ̀ ìwé wà bàbá dáadáa hmm. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ọ̀jọ́ ọ̀fẹ́ tó ń bá àwọn ọmọ àkọsán tán lọ́dọ̀ tó ara àwọn obìnrin tó wọlé àdó ìdámánà àtàwà ẹ̀dá hmm. fún eh, wọn tọ́pọ̀ abá ń kalẹ̀ máyèsì àti ìgbàjọmọ́ àwọn ọkọ wa síta. Hmm. ẹ ṣeun jẹ zákùn làkàyà so ara bí tá à ń sọnù tí ó bá ti di pé obìnrin ń ṣe bùkátà nulẹ̀ ọlọ́run mọ̀ á dàrẹ́kẹ̀ á sì kí fámílì ẹ̀ ló mọ̀ dàrẹ́kẹ̀ sọ́dọ̀ rẹ̀ hmm. hmm. so táà náà bá ná lórí àwọn fámílì wa ọlọ́run mọ̀ ṣe àdìpele kíní ẹ̀fúnyà hmm. ọlọ́run kò ṣàánú ah. ah, nẹ́tíwọ̀kì ọ̀dà so ibi tí a sọ̀rọ̀ lọ lónìí jẹ̀mọ́ gbogbo wa ká àgírí lélẹ́rí òun ni pé responsibility kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́lọ̀n sì gbé lé wa lérí àtọkùnrin àtobìnrin kálukú sojúṣe rẹ̀ àbá sojúṣe rẹ̀ yóò jẹ́ dáadáa fún wa níjọ̀gbìndẹ̀ àkèyàmọ̀ ayé wa náà sì tó ní bàjẹ́ látara rẹ̀ àbí ọlọ́run ọba kó mọ́sá ẹnì kọ̀ọ̀kan wa náà àlékún sàlámù Àmín. Ìyàwó méjì lòun fẹ́, òun sì ti gbìyànjú méjèèjì kalẹ̀. Hmm. Nígbà tí wọ́n bá ti fẹ́ káwọn ọmọ yín rárí ìjẹ́ tí wọ́n tọ́jú wọn.

lẹ́nu àwọn tó ra ríbi wọlé àti rí pé ah, àwọn ó ti kárí kọ́lọ̀n jẹ́ ṣe wá láǹfààní láyé àti ilẹ̀ ìgbìyà kí àwọn subhanakallah alhamdik ṣọ́dọ̀lá ilẹ̀ ilẹ̀ àti àṣìṣẹ́ fún kọ́ọ̀tù ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ àgbọ̀kọ̀ à ń ṣàfihàn fún ìrẹ̀rẹ̀ ìṣòro làwọn lọ́kọláya kojú nínú ìgbéyàwó èyí sì léwu púpọ̀ fún dàgbàsókè àwùjọ ìṣẹ̀lẹ̀ àbájì bẹ́ẹ̀ fi lè rorò lọ́mú mi láwùjọ mùsùlùmí ni mawadda consult home of islamic family council ti ṣàgbékalẹ̀ ètò lálàyé tí wọ́n pè ní mawadda lórí ìkànnì green fm ninety five point five amam patigi road gra ìlọrin onírànà ọ̀nà àtọ̀ títọ́ òtítọ́ fírìdì jókòó láàrin ọ̀dẹ̀dẹ̀ tí ìbàgbépọ̀ fi dùn mọ̀rẹ̀ ìmọ̀rẹ̀ táwọn tó ti wà nínú ìgbéyàwó ìkọ́ni gẹ̀rẹ́lẹ́fẹ́ like five fáwọn ọjọ́ 5 lọ́rin náà ṣe ń gẹ́gẹ́ sí ẹ̀ṣùn gidi show up.